ẹ ká lẹ́sà. ẹ ká lẹ́sà alájì. ṣe rí bá ṣe gbẹnu sí máìkì yẹn. ok sir. pẹ̀sẹ̀ ọ̀ra gbé ẹnu sí yẹn. ok sir. ẹ ló bí normal mic. ẹ ti mọ̀ pé máìkì àgídìgbò specialized microphone ni. ok sir. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti wá. ọláṣẹ́ lorúkọ mi mo wá láti ìbàdàn mo wá láti libya ni ó dipọ́tì mo wá láti libya ni. so ẹ máa. ẹ sọ àwọn ẹgbẹ́ sọ jẹ́ gan so èkó ni mo ń gbé so mo ṣáà mo wá lọ sí libya pẹ̀lú àwọn fámìlì mi so mo ṣẹ̀ṣẹ̀ lò three months níbẹ̀ ni ṣùgbọ́n tó di di inú oṣù kẹfà so làwọn ọlọ́pàá wá bọ́ọ̀sì ilé wa mo dẹ̀ níjọ́ friday ní weekend wọn lọ́hùn lo sátọ̀dẹ̀ mo lọ bí iṣẹ́ sunday ẹ̀ bó ṣe dìọ́ òru nìyẹn bó ṣe wá bọ́ọ̀sì ilé wa nìyẹn máa ti àwọn ìyàwó àtàwọn ọmọ mi ọ̀ṣà kó adé prison so prison yẹn la wa prison tó dẹ̀ fi èmi sí ọ̀tọ̀ ni àtọwọ́ àti ìyàwó àtàwọn ọmọ mi náà ọ̀tọ̀ ni ó dàbí láti wíwáyé káwọn ọkùnrin wà ní ìbàyè káwọn obìnrin wà níbi irú yíwáyé yẹn so oúnjẹ tó ń fa the poison ni omi tó ń fa amúbẹ poison ni so ìjọba bá wọn jà kó tó di pé wọ́n ṣáà wá pé àwọn ibà sí wa awakawa sáyìn fún wa àtúbọ̀dé lẹ́ẹ̀kejì náà kó tó wá ṣẹ̀ṣẹ̀ wá kó wa jáde táwọn ìyàwó mi ń sàn àtọmọ mi ń sìn ó ṣe ọlọ́wọ́ dìpọ́tì wọn alájẹ ẹjọ́ torí tọ́lọ́ bó ti sún mi oṣù wáyé ọlápá àwọn fámìlì ìyàwó mi jẹ́ ẹni èèyàn ọlọ́ọ̀ni ọba ti wọ́n fún mi ní pressure mi gan fúnra mi gan mi níṣẹ́ kan lọ́wọ́ torí mo di ta gbogbo property tí mo ní lẹ́kọ̀ọ́ kó ni mo ń gbé kó tó di pé mo lọ mo wá gbà tí mi ò sí nǹkan kan mo lẹ́kọ̀ọ́ lẹ́kọ̀ọ́ wá sọ́dọ̀ mọ́ mi ní Ìbàdàn ibà so ìyá mi àtàwọn ọmọ mi ìyàwó mi dẹ̀ wà ní oyún six months báyìí ó wà ní oyún six months báyìí wọ́n ti ìyàwó yín mọ́lé toyúntoyún. agbára Ọlọ́run anybody àtàwọn ọmọ mi ọmọ ọmọ mẹ́ta ni mi six months. àkọ́bí yín àkọ́bí yín nine kini. àkọ́bí mi nine months nine years. àkọ́bí yín nine kini. àkọ́bí mi nine years ni. ok. so second born mi seven years third born mi four years gbogbo wọn sọ kó gbọn ọsàn ó dẹ̀ tún wà ní six months gbogbo wọn bẹ̀ gbogbo. kí ló ṣẹlẹ̀ tọ́lọ́pàá fi wá kó yín gan. later on lápẹ̀rẹ̀ a pé àwọn tó padà kúrò lẹ́yìn wa wọn lọ́ọ́ di ṣe mítìn pé ọ̀fẹ́ rí àwọn àwọn áfíríkà kan mọ́ nílùú àwọn torí àwọn àpàrà àmì àmọ̀ pé àwọn gẹ́ẹ̀sì kan jà sòtọ́ jara wọn sí òwò so àwọn gẹ́ẹ̀sì yẹn náà fi ìkanra ẹ̀ kó anybody pé kó dá anybody padà sí nàìjíríà kó dá ọkọ̀ padà sí kọ́ńtì ẹ̀ àtàwọn àti àtàwọn wẹ̀ tó wà bẹ àtàwọn nìjẹ́ ìlú ẹ̀ náà ń kú so kò tó fa ní. wọ́n wá kó yín wọ́n lọ tì í mọ́lé. wàhálà ẹ̀ bẹ́ẹ̀ sẹ́mi gan ọwọ́ kò sọ́ọ́. wọ́n ti ìyàwó yín má ọ̀tọ̀ gbogbo oyún oṣù mẹ́ta. wàláì. wọ́n ti àwọn ọmọ yín mẹ́ta wọ́n ti wọ́n mọ́tọ̀. no àwọn àtìyàwó mi ìyàwó màmá wọn àtàwọn ọlọ́jọ́ ti papọ̀ ẹjọ kún ọ sí prison. lọ́dọ̀ tí àwọn mẹ́wọ̀n bìkan náà wọ́n wá fẹ̀yìn sí ẹ̀wọ̀n bòmí. bẹ́ẹ̀ ni sábọ́ ìṣe bọ́ ìṣe fún anybody wa nìyẹn. wàhálà tó ṣẹlẹ̀ lẹ́wọ̀n ibi tí wọ́n ti ẹ̀yìn mọ́ lọ́jẹ́ tí wọ́n ti kọ́ọ̀tù ẹ̀yìn wá nàìjíríà. wàláì. ipò tíyàwó àtàwọn ọmọ yín wà àtọyún inú ẹ̀ mọ̀ báyìí. mi ò mọ̀ báyìí alájò ti sú mi ọlọ́ ọkọ mi balẹ̀ ọkọ mi balẹ̀ ara àtọ iṣẹ́ gan náà kọ́kọ́ sẹ́ni tì mọ̀ òun kọ́ gbà fọ́lọ́ ni pé asọmọkùnrin wàláì. ó tó sùn mélòó tẹ́ ti wà ń díbí àbọ̀dún mélòó. Ah, mọ́tún náà ni mo lọ mọ́tún náà ni ẹ̀ lọ náà ni. mo ṣe lọ ni bá ti mọ̀ kí n máa alájẹ mo lọ ni mo ṣe lọ ni mọ́tún ah, ah. mo lóṣù ọdún náà ni mo lọ mi lójooṣù mẹ́ta lọ pé gbélé tó ṣẹlẹ̀ báyìí mi lójooṣù mẹ́ta lọ. oṣù mẹ́ta péré rẹ ló ń bẹ̀ àrífẹsẹ̀ símọ̀ lélẹ̀ ìfà. wàláì wàláì oṣù mẹ́ta péré. kò ń gbé àbúrú gbà ni o. wàláì wàláì kọ́lọ́kọ́ ṣàánú mi ni mo kọ́ tó fẹ́ ṣe wàláì wàláì wàláì wàláì. iṣẹ́ wo lẹ́ ń ṣe lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ tó lọ gan. mẹkáníkì ni mò ń ṣe mẹkáníkì ló ń bẹ̀rẹ̀ ń ṣe lọ́hùn mẹkáníkì ni ah, mẹkáníkì náà lẹ́ ń ṣe ń Libya. mẹkáníkì náà mo dẹ̀ ń ṣe lọ́hùn mo dẹ̀ ń ṣe lọ́hùn entrepreneur sẹ́ni mò ń ṣe entrepreneur sẹ́ni mò ń ni mò torí mi fẹ́ ṣiṣẹ́ mi pé iṣẹ́ mi wà lọ́hùn tẹ́gbẹ́ lómi wà lọ́ fi ẹ ṣiṣẹ́ mi ni mo sọ fún ẹ pé iṣẹ́ mi náà mo fẹ́ mo fẹ́ ṣe. ẹ̀ẹ́dẹ̀ tí ń rí ṣe wẹ́rẹ́wẹ́rẹ́. ṣe lọ́hùn àwọn àwọn mo ti mo ti rí iṣẹ́ mo ti rí iṣẹ́ ṣe lọ́hùn mo ti rí iṣẹ́ ṣe lọ́hùn kódà gan mi ò mi ò mi gan fúnra mi gan mi ò tí mi ò tí mi ò tí rí nǹkan kan pé bóyá owó tèmi gan gan lélẹ́yìí mo fẹ́ rí mo ṣe lọ́nà mo ṣe bọ̀ mo ṣe lọ́nà mo ṣe bọ̀ kò sí kankan rárá ọ̀dọ́ tí mo lọ gbé báyìí ọ̀dọ́ girama mi ni mò ń gbé ọlá pé ó jẹ́ fáǹsì ni ló fi fi jẹ́ kó já mi báyìí wàláì. Ah, wàhálà ni o. Ah, owó ti sùn mi alájí mi. kó láti wá gba àwọn fámìlì yín ìyàwó yín àtàwọn ọmọ ilẹ̀ ní Libya báyìí. Ah, mi ò tiẹ̀ mọ nǹkan tó ṣe báyìí mo fẹ́ sáré sí oyè pé sáré wá báyìí kọ́ lọ́wọ́ lóyún sábẹ̀ fún mi o. ala o ti ẹ dákun ẹ̀yin tẹ́ ń wò wá ní Libya ẹ ṣàánú wa o. o ti sùn mi o ti sùn mi. kan ni ẹ má wọn parẹ́ sí Libya o. o ti ọrọ̀ ajé Nàìjíríà náà ni àwọn Libya yẹn dájú gan o. níta gbọ́ pa wọn ò tiẹ̀ fi ní lọ́kàn balẹ̀ rárá àfi bí ìyà bí ìyà ẹ̀yin ìjọba wa lórílẹ̀‐èdè nàìjíríà ẹ ẹ wo báwọn ọmọ wa ti ẹ wo bá ẹ wo báwọn àwọn àwọn tẹ̀ ń ṣèjọba lé lórí ṣe ń fòrò kiri inú ayé ẹ wo bí wọ́n ṣe ń jápa káàkiri tí wọn ò tiẹ̀ fẹ́ mọ tó wà nílùú tí wọ́n ń lọ bí ìgbà tí kálukú wọn ń sá bí ìgbà tó gùn ṣẹlẹ̀ tí kálukú wa ń sá fún eusare ikú láwọn èèyàn ṣe ń sáré kúrò nàìjíríà náà àtọyúnú wọn tì mọ́lé toyúnú toyúnú. wàláì àwọn yẹn dájú wọn burú léèyàn ṣùgbọ́n àwọn kan wà lọ bá wọn bí. ọjà tìbú náà ni. wọn à lè rọrùn nílé wọn lára dẹ̀ ní ìgbẹ́yìn òdì ká sì sápò nílé ká wà lọ rú Libya ṣé Libya wá jẹ́ United Kingdom àbọ̀já America àbọ̀já European countries Libya ìnira ló lè mú yẹn sápò Nàìjíríà kó lóun sá lọ Libya kì í ṣe ìdẹ́ra kò ń ṣèdẹ́ra. mo rẹ lọ pọ̀ dàdájọ́ náà ṣàánú ni rẹ pọ̀ gan ó pọ̀ gidi ni. ẹ̀yin yẹn wá tẹ̀ ń wò wá níbi àìjọ torí Ọlọ́run ẹ comment ká ká bá yín sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ jẹ́ kí n tiẹ̀ fi nọ́mbà tẹ́ pè wá sí gan lẹ̀ ìgbésẹ̀ wo la lè gbé tá a fi gba ìyàwó ọkùnrin yìí tó wà nínú oyún oṣù mẹ́fà àtàwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wálé tí wọ́n èdè pọ́ọ̀tì wọn tí wọ́n wàá tún mú tí wọ́n máa lọ wa tí tọkọ ọkùnrin yìí ó balẹ̀ igi ni ó là ní o omi ni ó pọn ní o jọ bá ti rí ìyàwó rẹ̀ ti rí àwọn ọmọ rẹ̀ ọkàn rẹ̀ ó balẹ̀ kò lè ṣe nǹkan kan báyìí ẹ gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ ó fẹ́ dákọ̀ oṣù ó fẹ́ dákọ̀ ọdún ó ń dákọ̀ oṣù ẹ̀mí rẹ̀ ò sí bí òkùtù ara rẹ̀ lẹ́ ń wò ẹ̀mí rẹ̀ wà ní mọ́gàjì ẹ fún wọn nọ́mbà tí wọ́n pè àwọn tó wà ní Libya tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n sọ bá ṣe tọ́ táwọn ọmọ táwọn fámìlì ọkùnrin yóò fi jáde kúrò nídìí tí wọ́n wà lọ́hùn. ó yá mọ́gàjì. zero eight zero. ó ní pé aburú tó wà ń bẹ̀ ni pé ìyàwó rẹ̀ tó wà ní oyún oṣù mẹ́fà àtàwọn ọmọ wọ́n lè mọ̀mọ̀ pé bàbá àwọn ti dé nàìjíríà kí náà wà ní ìbànújẹ́ o. wàláì wàláì wọ́n lè mọ̀ rárá. wọ́n lè mọ̀ pé bàbá àwọn ti wà nàìjíríà o àwọn náà máa ronú pé kí ni ń ṣe ìyàwó ọmọ pé kí ni ṣe ọkọ òun bí ó wà nísìnyí ọkàn tí wọn mọ bàjẹ́ àwọn ọmọ náà mọ pé kí ni ṣe bàbá àwọn bí ó wà àwọn ọmọ ọkàn tí wọn náà mọ bàjẹ́ bàbá ló ti dé nàìjíríà yìí àwọn wà nù nira bí tí wọn wà ń bẹ yẹn nígbà tí wọn pé ká ẹ máa bọ̀ nílé ẹ ṣe sọ fún wọn pé ìyàwó yín àtàwọn ọmọ yín wà ń bẹ kí wọn jẹ kó wọn. ó fún wọn akọrò mo kọrúkọ ìyàwó mi mo kọrúkọ àwọn ọmọ mi wọn ní tó wá di next week àwọn náà wàdé wá bá wa ní nàìjíríà dé ní báyìí sìn ọtún lo two months and èyí ló pé two months two months fifteen um, sixteen days forty day akọrúkọ wọn lọ́wọ́ akọ gbogbo orúkọ ọmọ mi la kọ́. bọ́lá di. zero eight zero seven nine two two six three three five zero eight zero seventy nine twenty two sixty three thirty five. ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wa tẹ̀ wá Libya ẹ pè wá sí nọ́mbà yẹn ẹ jẹ́ àjọ sọ̀rọ̀ ẹ kọ́ wa bá ṣe rìn tọ́lá ẹ̀yin lẹ wà ń bẹ̀ ẹ ṣeun ẹ dìde sà.